subhanaka rabbi subhanak subhanak subhanaka ma azama shanuk títóbi olúwa mi ọba tó ní ilé ayé ìgbọ̀ngbọ̀n olúwa mi ọba tí ó láfijọ ọba ń tẹ́ni nǹkan òbí ọba tí ó bímọ ni mímọ́ ni ọlọ́run mi títóbi ọlọ́run ọba mi gbọ̀ngbọ̀n orí ọlọ́run ọlọ́run ò ṣe o alhamdulilayi ilẹ̀dì ahayana bada amatana wa ilé hinusur gbogbo ọpẹ́ tọ́lọ́run ọba ní ṣe gbogbo ògo tọ́lọ́run ọba ní ṣe gbogbo ẹ̀yìn pátá tọ́lọ́run ọba ní ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ̀ kọ́lọ́ba aláyé lọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run ọba mi rán níṣẹ́ sí gbogbo àgbáńlá ayé pátápátá káfàtàn kó máa jẹ́ bashiran wa nadhiran kó máa àti gbogbo àwọn tó gbà fún pátápátá títí dọjọ́ ẹ̀san eléyìí ni mo fi kí wa lénìí káàbọ̀ sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alábẹ́rẹ́kà tí ń wáyé láti iléeṣẹ́ Orísun látẹnu èmi ọmọ yín Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni hmm. èmi náà mo tún kalẹ̀ sórí ètò ẹ̀rí àtìlọ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ apá àtìlọ àwẹ̀ àpò òǹgbẹ́ àdúpẹ́ <laughs> eh, wọ́n ní àkọ́kọ́ Ramadan náà ìkẹyìn ìgẹ̀ ni àárín rọmọdánà àforíjì ni ìgbẹ̀yìn rọmọdánà àlìjáná ni ọlọ́run kọ́ dákun rọmọdánà tọdún yìí tá à ń gbà yìí ọlọ́mọ ṣe lágbàmọ́ fún mi àtẹ̀yìn o kọ́lọ́run wá já gbà á káfi sóríire kọ́ wá já ara lè jẹ́ nà ń bẹ̀ ọ̀la àmín ya Allah àmín àmín ọlọ́mọ ṣàjòrí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ gbà bẹ́ẹ̀ ọ̀làǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí lẹ́nìí gẹ́gẹ́ bí ìṣe wa gẹ́gẹ́ bó ti sọ fún wa ní ìjọ́ òní wípé àwọn wáàsí táwọn èèyàn ti ń gbé wá fún wa a máa nà sáfẹ́fẹ́ ní sísẹ̀ntẹ̀lé lọ́kàn èjèèjì pẹ̀lú ògùn ọlọ́run ṣá aláwọ̀ tẹ́yìn náà máa rí wò nílé pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n kó tó pé a tara bètò ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wọ́n lé èèyàn yínníyínní kẹ́ni lè ṣèmí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa alhaji wa professor ahmed bin salawudeen aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọ́run bá a dúpẹ́ fún yín o ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run má fi yín sílẹ̀ ọlọ́run muhammad lọ́dọ̀ ọlọ́run láláyé láìlọ́lọ́ yá alájà khadija ṣọlá Eh, yáàdín ní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ fún yín púpọ̀ ọlọ́mọba àdúró tì yín bá wa pẹ̀lú yín eh, àwọn náà ká fún wa pé a máa fi ṣàdúrà fáwọn tó bí àwọn alhaji wa abdul yakin ìṣọ̀lá bishiriyu àtìyá tó bí wọn alhaji wa sharifat abike agbájé ọlọ́mọba akẹ́wọn bá gẹ̀ wọ́n àti ìyá tó tọ́ wọn dàgbà alhaji wa sikiratu ọ̀nfún ọlọ́mọ musaba ń kẹ́ wọn o ọlọ́mọba gẹ̀ wọ́n àti ìyá bàbá ọkọ wọn alhaji wa abdul rauf taiwo suola ọlọ́mọ musaba wa kẹ́ gbogbo wọn ọlọ́mọba wa gẹ̀ wọ́n ọlọ́mọ nàbí lọ́dọ̀ ọlọ́run alájà Mansurat Olúwatóyìn ìlú Abẹ́òkúta náà aṣọ làwọn ń tà wọn náà kásọ fún wa rẹpẹtẹ bí a máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja Muflihat Èjìdé Adéomi ọlọ́mọba akẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ọlọ́dẹ Muhammad lọ́dọ̀ ọlọ́run ìyá àwọn alhaja Kudrat kọ́lé towó láti lọ Amẹ́ríkà àwọn náà ń sọwọ́ sí wa o wọ́n ní a máa fi rántí àwọn òbí àwọn àtàwọn òbí àwọn òbí ọkọ àwọn alhaja na alhaja wa ààrẹ ọlọ́mọba akẹ́ wọn bá wa gẹ̀ láti lu Ghana ní Kumasi lọ́hùn-ún àwọn náà máa sọwọ́ sí wa o wọ́n ní a máa fi tọrọ fún ìyá tó bí àwọn alájà Muinat Balógun ọlọ́ba wa kẹ́yà náà ọlọ́ba wa gẹ̀wọ́n ọlọ́run sunkún sinmi fún wọn ájì Abdulrasaki náà ọlọ́mọjẹ kínára kó àtijọ́ mọ̀jẹ̀ owó tì ọlọ́run nàbí lọ́dọ̀ àlékún àrànṣeré àlékún àgbéga àlékún ìdùnnú ọlọ́ba bá a ṣe fún yín yá wa alájà wa Asisat Kelani adúpẹ́ pọ̀ lọ́wọ́ tì náà fún aṣọ tẹ́ kó fún wa o ah, alájà wa Sherifat Abike Abix Islamic Materials nọkàlẹsì number six sanusi street nípàjà market lọ́hùnún àwọn náà kó ẹ̀bùn fún wa rẹpẹtẹ ọlọ́run sọba dúpẹ́ fún yín ọlọ́run bá wa pẹ̀lú yín ẹ̀yin tó kù tẹ tún tá a tún retí ẹ̀bùn yín à ń retí o ìyá wa alhaja wa ọyásípẹ ìyá kawos àti ìbálẹ̀ wọn alhaji wa abdulateef ọyásípẹ ọlọ́run bá wa dúpẹ́ fún yín wọ́n jẹ́ arówó sàdínì mọ́sálásí sugoro central mosque àwọn náà ṣe dáadáa fún wa bí wọ́n ti ṣe lọ́dọọdún náà nù ni wọ́n ní ìyá tó bí àwọn alhaja wa samiat eh, ọyásípẹ àti ìyá ìyàwó àwọn alhaja wa fatimat ọlásàndé ká máa ṣàdúrà fún wọn ọlọ́run mọ́sàbá wa kẹ́ wọn bá gẹ̀ wọ́n o ọlọ́run ṣe kún sinmi fún wọn wọlé àná muhammad lọ́dọ̀ ọ̀nà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀rí ní àárọ̀ yìí a tún dé ìlú ìlọrin ṣùgbọ́n ká tó lọ sí ìlú ìlọrin gẹ́gẹ́ bí ìṣe wa ti mọ̀ wípé a kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ ná ẹ̀kọ́ ramadan eré orí ìtàgé wa ni ìyẹn lákọ̀ọ́kọ́ lọ wò bá a bá ti wá ń darí bọ̀ láti bèrè orí ìtàgé a darí sí ìlú ìlọrin lọ́dọ̀ àfáwà àgbà asheikh ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò Ramadan Kareem hmm. rò pé gbádùn wá sí àwọn afáwà láàárọ̀ yìí àtẹ̀lé orí kẹta gíta kọ́kọ́ wò àti wá sí àwọn afáwà alálùkùránì gbogbo ẹ̀ pátápátá ẹ̀kọ́ náà ni kọ́lọ́n dákun kọ́mọ́sàjò wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́kún kálukọ́ yà máa mú tiẹ̀ ń bẹ̀ ẹ̀ fáǹfààní ẹ̀yìn tẹ́ bá fẹ́ pin bàbá wa alálùkùránì gangan ó yẹ fẹ́ mọ́ ọmọ lọ́lé kí wọn ni àbẹ́ ẹ fẹ́ kí wọ́n bá yín bẹ lọ́hùn lórí ọ̀rọ̀ gbèsè ayé yín ẹ pé bàbá sọ̀rọ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yìí zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá wọn á dá in lóhùn inṣàlá ta'ala ah, gẹ́gẹ́ bí mo ti sọ wípé lórí ètò yìí àwọn wáàsí oríṣiríṣi náà láàmú abápàdé náà láàmú gbọ́ eh, ẹ mọ̀ pé abala tá a máa ti gbàlejò náà wà pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá o bóyá títí ọ̀la a gbàlejò ṣùgbọ́n lè ní eh, ẹ rí pé lánàá àtẹ̀ní àkànlọ àlọ́sàn gbogbo àwọn wáàsí ibi tí a ti lọ gbaṣẹ́ kalẹ̀ náà ni a kàn sí orí afẹ́fẹ́ láti láfi la ní kó kálukú máa wò kọ́lọ́n dá kọ́mọ́sá gbẹ̀rẹ́ nìkan kan wa wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run lẹ́ni náà bákan náà alọ́sọ̀rọ̀ àwọn afa wa asheikh abdulhamid sórin ọ̀la hmm, àdúrà ń gbà <laughs> tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ìgbésí ayé ọmọ ènìyàn kí ni bàbá tó fẹ́ sọ láàárọ̀ yìí sẹ́ni pé gbogbo àlà ń kẹ́kọ̀ọ́ látara báyìí ẹ tún farabalẹ̀ láàárọ̀ yìí ẹ wá gbọ́ tuntun ẹ ṣùgbọ́n kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem hmm. mo rò pé bó ṣe ń lọ lẹ́yìn náà ń tẹ̀lé ẹ sáà ráǹfààní oríṣiríṣi mú ń bẹ̀ ìkàkà tí mo tún wá fẹ́ já gbogbo wa sí òun náà ni wípé àwọn wà sí tẹ̀rí tà ń gbọ́ yìí àyíṣẹ́ bàbá wa lálùkùránì ni o àyíṣẹ́ àfàwà Abdulhamid ni o àyíṣẹ́ àwọn Muslim community ni o tí ẹ bá ti ń gbọ́ ẹ máa dé nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ o tọrọ rọrùn kí àwọn ìbéèrè ọ̀padà máa wáyé ó lè má jẹ́ yàjọ́ yàjọ́ báyìí ó lè jẹ́ ìtẹ́ ti gbọ́ lánàá lábèrè béèrè lórí ẹ̀ lónìí ó lè jẹ́ ìtẹ́ ti gbọ́ oúnjẹ ta lábèrè béèrè lórí ẹ̀ lónìí so àwọn ohun tẹ́ ẹ̀ bá ń gbọ́ ń bẹ̀ ẹ sáà máa dé mọ́lẹ̀ ẹ máa mú mọ́lẹ̀ àdìsí ni wọ́n kà ní o àlùkùránì nìkan ni wọ́n fi jẹ́rìí ọ̀rọ̀ ní o ọ̀rọ̀ kan ni wọ́n sọ ni ìtàn ni wọ́n sọ ni o ẹ máa dé mọ́lẹ̀ o tọ́ra padà béèrè béèrè débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ta'ala gbogbo nǹkan àlùkù náà la fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ ní Ramadan yìí ká sì rí nǹkan mú wá ká sì rí nǹkan mú dání ní Ramadan táwọn náà fi mọ̀ pé lẹ́yìn Ramadan àwọn nǹkan tá a máa lò rèé àwọn nǹkan tá a máa apply sínú ìgbésí ayé wa ní tí ìgbésí ayé tiwa náà fi nítumọ̀ gidi kí tọ́lọ́wọ́n sì fi san wálé san rí ìyẹn náà ni ètò tí a gbé kalẹ̀ láì fẹ́ kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún wa kọ́lọ̀ mọ́sà bá a fi lé náà kọ́ bá a fi san bá a fẹ́mi adéríbigbé tí wọ́n ní iṣẹ́ yìí kọ́lọ̀ bá a fi san wálé san rí muslim community àwọn muslim community àwọn náà ṣe bẹbẹ lọ́dún yìí àwọn náà ti dá ṣètò wa látara pé à ń wá sí wọn wọ́n gbé wá fún wa káwọn mọ̀ káwọn nà sáfẹ́fẹ́ ẹ́ ẹ̀já tún lọ sọ́dọ̀ tiwọn náà ká gbọ́ kílà wọn náà fẹ́ bá a sọ láàárọ̀ yìí ẹ̀sìn wọn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín tó wa Ramadan Kareem láti lè ṣe alálùbáríkà ilé iṣẹ́ Orísun tọ́mọ̀lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tí wọ́n ń gbádùn wa káàkiri gbogbo ayé ni tí wọn náà bá gbé nǹkan kan wá sórí ètò yìí wàláì gbogbo ayé ní ọmọ nǹkan tó ń ṣe pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yẹn lásàlátù gbogbo ẹ̀yin náà gbé àsàlátù yín wá kábà yín náà sáfẹ́fẹ́ kábà yín polówó ẹ̀ káwọn èèyàn mọ̀ àsàlátù yín lórí ètò yìí bẹ́ẹ̀ náà bá ní tẹ̀síìrì tẹ̀ ṣe sẹ́ǹdẹ̀ sí wa àbáyín pé àbáyín náà sáfẹ́fẹ́ táyò rí àfa yín tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu wọn ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilà ẹ̀sà sí kọ́ da pẹ̀lú owó pọ́kú báyìí náà ni ọ̀nà tẹ́ bá ti àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́run ọgbàdo wa àwa kí àwọn muslim community náà ìpàkọ̀jà muslim community àkí president wa níbẹ̀ bàbá wa alhaji abdulateef sumanu ọlọ́run bá dúró tì ọlọ́run ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ní fi sílẹ̀ o a patron wa níbẹ̀ alhaji wa yalos yunus abdulaziz ọlọ́mba wa pẹ̀lú yín o ọlọ́mba dùn ti yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ mú tẹ́ mú bẹ̀ dání tí gbogbo ẹ̀ fi ń da báyìí ọlọ́run dùn tẹ̀ nìkọ̀kan yín wọ́n afá wa tí ẹ̀ràn wa náà gbẹ̀yìn mọ́mù wa tẹ́ ń wá ọlọ́run sábà dúpẹ́ fún yín o ọlọ́mba ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illa billahi aliyil azim gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé abala tó bá kàn yín lérí ètò yìí òun náà ni a máa fi ń sọ̀rọ̀ nípa ìbéèrè àti ìdáhùn wa sẹ́rí ìbéèrè tá a béèrè ní àná àwọn tí wọ́n dáhùn ìbéèrè náà dáadáa pẹ̀lú ògo Ọlọ́run insha Allah àti pè wọ́n á padà fojú wọn hàn lẹ́yìn náà orí wọn nígbà tí wọ́n á gba ẹ̀bùn wọn ṣùgbọ́n kálákà wá dáhùn ẹ̀ sórí afẹ́fẹ́ torí àǹfààní àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ pé àwọn ìbéèrè tá a bá ti béèrè bẹ́ẹ̀ ká máa dáhùn sórí afẹ́fẹ́ káwọn lè bá a máa torí ọjọ́ mi. ni pé fi àìsàn láti tún jẹ wọ́rọ́ kìí tún jẹ àdìlẹ̀ dina inda Allahil Islam níbo lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ náà alukur'an lọ́lọ́run ti ní gbogbo eh, ẹ̀sìn ẹ̀sìn pàtàkì lọ́dọ̀ wọn ọlọ́run lẹ́sìn islam suratu ali imran ni quran chapter three verse nineteen náà la kàún. àtúní wàfi ayi suratin ọ̀rọ̀kìmí aya tó jẹrẹ àdìlẹ̀ aya al-yawma lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina nínú suratul maida aya kẹta quran chapter five nìyẹn aya three náà lọ́lọ́run bá ti sọ bẹ́ẹ̀ pé lẹ́nìí náà ni mo pé ẹ̀sìn yín fún yín mo sì parí gbogbo òdẹ̀ra mi lé lérí mo wá yọ́nú sí ẹ̀sìn Islam kó jẹ́ ẹ̀sìn fún yín tẹ́ máa ṣe tẹ́ fi rí yọ́nú èmi Ọlọ́run àwọn àyà yìí náà ló fi wá lọ́kàn balẹ̀ tá a fi ń jẹ́ mùsùlùmí kọ́lọ́n dákun kọ́mọ lè wà kó nu ẹ̀sìn Islam náà gbogbo ìbáàdà wa pẹ́pẹ́ fúru wa à ń kírun à ń gbàwẹ̀ nínú ẹ̀sìn Islam náà ọlọ́run dákun sàjà bá ń bi tó lé ìwà tí yẹn wù tí máa da basẹ́ náà jẹ́ níwájú Ọlọ́run ọlọ́mọjà nínú súrátù Dhariyat